وإذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تهجر ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم عيسى آذن ربكم لئن شكرتم لأزدنكم ولئن كفرتم إن عذابي لشديد رمضان هلا هلاله فاستبشروا بطلوعه وبصومه وصلاته وبذكره وخشوعه فاضت علينا رحمته بالخير من ينبوعه قد عاد يسيرك بالهدى يا مرحبا بطلوعه رمضان hilaluhu. ọlọ́run wa dúpẹ́ lọ́dọ̀ rẹ látara oṣù rọmọdánù tí ọjẹ́ kárí ìlétèso rẹ̀ yìí ọlọ́run àdúpẹ́. fásitì ṣe irun bí tòló ẹ̀yìn. ayọ̀ àtìdùnnú òun ni fún gbogbo wa látara wípé lílé oṣù Ramadan ọlọ́run ní kí ọbẹ̀ nìkan kan wa láyé ó sì bá wa láàyè wa ọlọ́run a máa dúpẹ́. wà á fi sọ́ọ̀mì wà sọ láti hìn. ọlọ́run tó wá tò wá má ara àwọn tó fún láǹfààní kí wọ́n máa gba àwọn ẹnu Ramadan yìí àwọn kan bẹ wọ́n kàn mọ̀ kóṣù Ramadan ń bẹ ní ọ̀kẹ́ wọn débi kí wọ́n mọ̀ wípé èèyàn ń finú oṣù yìí gbà wẹ̀ fọ́lọ́run ni tí wọ́n sì ní àròjàre ẹ̀sìn. lọ́dọ̀ ọwọ́ ayọ̀ǹda fún wa àtúngbà àwẹ̀ náà lọ òyìnbó rẹ̀ tá a bá ní ìrun àwẹ̀ Ramadan ó tún yàtọ̀ sí ìrun tá a máa kí ńgbà tí ò sí Ramadan ìrun rẹ̀ náà ní ká kí tàràwí rẹ̀ ọlọ́run tó wá tò wá mẹ́ni tí ń rí kí ọlọ́run àmà dúpẹ́ fún ọ. wàbẹ̀dẹ̀ kiri hìn wá kùn ṣù hìn. ìrántí ọlọ́run nínú oṣù yìí yàtọ̀ sí gbogbo bá a ṣe máa rántí ọlọ́run ànábì ní bí bá bú ọ nínú rọmọdánù ìwọ má fún wa padà sọ fún wa pé nímúru nsọ èmi ń dàwẹ̀ ìrántí ọlọ́run kan tó ju gbogbo ìrántí ọlọ́run ní oṣù míì lọ ni ọlọ́run tún wá yọ̀ǹda fún wa ó ṣe ìpáyà rẹ̀ fún wa nínú oṣù yìí kálukú ni ọmọ sọ́sà káàwé rẹ̀ ọmọ bàjẹ́ látara àti máa fi fáyà ọlọ́run sí gbogbo tá a bá ń ṣe adúgbò lọ́dọ̀ ọ̀rẹ́ ọlọ́run látara wíwọlé oṣù ramadan. fàdókè lẹ́yìn ramadan. ọlọ́run àtúpá fún ọ ìkẹ́ ló bù ádárù yìí nínú oṣù yìí ọlọ́run má ọ̀kẹ́ rẹ kó lórí ẹnìkọ̀ọ̀kan wa. bílíkọ́ìrì mi yàgbó ìhí. oore rẹ ọlọ́run ní tún kọ̀tíkọ̀tíkọ̀tí láti ibi tá a tó kó títọ́ ọpọ́ sí. fún gbogbo ẹni tọ́lọ́run bá ní yọ bá láyé ọlọ́run àdúpẹ́ fún ọ. kọ́dí ya kan tẹ́lẹ̀ hàn dá ya mẹ́rẹ̀ àbá bí tó máa wo máa rọra oṣù Ramadan àti oṣù ìtọ́sọ́nà gbogbo ẹ̀dá àti Ramadan káàbọ̀. fìlí máa àmì rọ. kéèyàn tiẹ̀ máa ìtọ́sọ́nà ọlọ́run tó sùn yìí ń sàn fún gbogbo ẹ̀dá ìwọ lọ wo bẹ́ẹ̀rù ṣe pọ̀ ń bẹ̀ tó ọ̀pọ̀ ìdùgbà tí rọ̀mọ̀dánù èdè lọ ara àtọ́sọ́nà rẹ̀ tó mú dénú ọlọ́run bá ká tọ̀sọ́nà rẹ̀ kú lára wa. ìhìnlẹ̀ ìbádẹ́tù àṣírọ́. gbogbo kálukú ló sokun ìjẹ́rùsìn ọlọ́run kọ́rùn báyìí tí kálukú ń sin lọ́hùn tọkàntọkàn rọ̀mọ̀dánù ló mú rẹ̀ wá fún wa rẹ̀ kú lára wa. tó yẹ ká sàpọ́nlé ju àlejò kan tó dé tí ń ṣèwòsàn àrùn ọkàn ẹni lọ àlejò tá a tẹ́ni tá a gbàdá fún tá a kí káàbọ̀ ní Ramadan àti ọ̀káàbọ̀. Túbà lè máa kọ́ni sọ́mà hù. ẹni ọlọ́run bá wáyọ̀ ń da fún tí rí Rọ̀mọ̀dánù ń gbàgbà ṣe ń gbà yìí àìbùkún mà ní fún wa. Ìbùkún ọlọ́run lára ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ò ní jọ káyà. Wàdánà àníhù rọ̀gọ̀mọ̀ hù. Gbogbo nǹkan tí ọ̀tọ́ tí ọ̀bá ẹni tá a rí lára ẹni tá a pè lólùsílọ́ọ̀mù. ọlọ́run ní kí rọmọdánù kọ́ wa máa mú kú òkun wa ọlọ́run àdúpẹ́ fún ọ. wá di kírun sọ̀rọ̀ kẹlámù. àdínkù kún ni fún gbogbo ẹni tọ́lọ́run bá ṣàánú ní oṣù yìí tí ọ̀sọ̀rọ̀ burú lẹ́nu máa tó jẹ́ pé ìrántí ọlọ́run lókùn ti fẹnu ẹ̀ wí ọlọ́run àdúpẹ́ fún ọ. wàlẹ̀ ìtòkà náà kì í ta mò ó wàlẹ̀ ìtòkà náà kì í ta mò ó. ọlọ́run àbíọ́ ẹnìkọ̀ọ̀kan wa tò wá mẹ́ni tí ọ̀bọ̀kùn náà kú lọ́rùn ẹ̀ ní ìkànnì oṣù yìí mọ́sálá yìí kàkọ́lẹ̀ rẹ̀ fún wa. àmín. a'udhu billahi minash shaitanir rajim bismillahi rahman rahim allahumma lakal hamdu hamdan ولك الشكر شكرا ولا حول ولا قوة إلا بالله رب العزة ورب الجلالة اللهم صل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين ọlọ́wọ́ adúpẹ́ fún ọ. alhamdulilayi. látara orí rẹ àánú rẹ lára wa ìbùkún rẹ èyí tí ó tún fi sẹ́wà kù di ọdún ní àní kankan tí ó tọ́ síwájú kádúpẹ́ fún rẹ ọlọ́lọ́ ọpẹ́ yìí yóò ojú pọ̀nà. àwọn ànábì ọlọ́run ni àwọn èèyàn fúyẹ́ ọpẹ́ ẹ̀kọ́ náà ló sì jẹ́ fáwa náà gbogbo ìgbà tọ́lọ́run bá sàwa náà lóore kámọ́ fúyẹ́ ọpẹ́ ohun tó tọ́ sí wa tó bẹ̀rẹ̀ ètò yìí ní ìfara Ramadan òun náà ní ká fọpẹ́ fọlọ́run ọlọ́run dúpẹ́ fún ọ látara oore rẹ tó ṣe fún wa. أمدا يزيد يزيد كل يوم أمدا يزيد يزيد كل يوم rẹ alhamdulillah látara rẹ èyí tó ṣe fún wa alhamdulillah ọlọ́run àdúgbò fún ọ tá ń ròyìn yìí ọpẹ́ tó sí wípé ojúpẹ̀nà àwọn ànábì ọlọ́run àwọn wọ́n máa ń da ọpẹ́ fọlọ́hún lórí gbogbo tọ́lọ́hún subhanahu wa ta'ala tó bá ṣe fún wa. alhamdulillahi hamda alákìtọ̀ alahu wàláìsà ìnìyàmìhì àná bímákìtù wàláìsà ìnìyàmìhì àná bímákìtù. nínú àwọn nǹkan tí ń júwe àyè àwọn ànábì ọlọ́run. látara ọpẹ́ dídá wọn òun náà ni wípé anábì nuhu aleyhi salatu wa salam ọlọ́run júwe ẹ̀ lẹ́ọlọ́pẹ́ tí máa fọpẹ́ fọlọ́run àwọn náà la fẹ́ jọ tá a fi fọpẹ́ fọlọ́run látara rọ̀mùdánù tọ́lọ́ ní kó dé bá wà láyé yìí. alhamdulillah ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim duriyatan min hamalna ma'a nuh. innahu kana abdan shakura ọlọ́run ní gbogbo àwọn tó ṣẹ́kù láyé wọn ni sáàrin yìí àrọmọdọ́mọ àwọn tí a kó sínú ọkọ̀ ojú omi pẹ̀lú ànábì Nuhu ni ọlọ́run ní kò sí ohun tá a fi ṣẹlẹ̀ yìí fún Nuhu tá a fi ní kọjá pé àrọmọdọ́mọ ẹ̀ ni wọ́n máa sẹ́kù láyé lónìí. ọlọ́run ní látara pé lóhùn ìnáwó kan àkàṣàkúrà. àkàṣàkúrà. nítorí wípé ànábì lóhùn ẹrú kan tí máa dúpẹ́ fáwọ̀ ọlọ́run. ó túmọ̀ sí pé gbogbo ẹ̀dá tí máa ń dúpẹ́ fọ́ ọlọ́run ọlọ́run ó jẹ́ nǹkan rẹ̀ ọ̀dà. ọlọ́run àfi èyí tá à ń ṣe yìí náà a fi ń béèrè àlékún dáadáa fún wa. látara ọlọ́run subhanahu wa ta'ala ó gbéga ọ̀sọ̀dì aṣáájú láàrin gbogbo àwọn èèyàn òsíntọ́lọ̀ ń wò mọ́lá àtayọ̀ wípé ọjọ́ lọ́pẹ́ ọmọ dúpẹ́ fọlọ́run bí tọ́lọ̀ ti ní inna Ibrahima kana ummatan qanitan lillah. inna Ibrahima kana ummatan qanitan lillah. òun gángan fúnra rẹ̀ fún ọlọ́run tí ń fẹ̀mí rẹ̀ jọ́sìn wàlámiyẹ́kùn kí lọ́lọ́run tún fi wá ròyìn ẹ̀ ọlọ́run ní ṣàkìrí náà àwọn ṣàkìrí náà lè ànà omi ọjọ́ nìkan tí máa ń máa ń dúpẹ́ tí máa ń dúpẹ́ fún ìdẹ̀ra ọlọ́run gbogbo ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún ọmọ ń ṣàkìrín àlìyàní ọ̀mìhì. àwa náà wá ń fẹ́ yìí dúpẹ́ ìdẹ̀ra idara tó fún wa látara rọ̀mọ̀dánù tó nígbà tó wá jẹ́ ẹrú tí máa ń sọ pé ọlọ́run ní sáà ṣe fún ni pé ìṣàbà náà anabi ibrahim asalẹ́sà. wà á rí àwọn ilé àfihàn tí mo ní sọ́nà tí ó tọ́ nítorí wípé ọjọ́ ọlọ́pẹ́ bẹ́ẹ̀ náà ni kò sí ntọ́lọ́wọ́ máa fẹ́ lọ́dọ̀ ẹni tá a bá ṣe lóore tí wọ́n bá fẹ́ kó oore wọ́n sì máa tẹ̀ ń lọ́wọ́ àbí kọ́ máa wà lọ́wọ́ òun kọ́ ọpẹ́ lọ́lọ́run retí gbogbo sẹ́ ránṣẹ́ mi pátá ni mo fi sọ ọ́ lẹ́tà wá àwọn èèyàn. èyí tí n tún ṣe fáwọn míì mo ṣe fún ọwọ́ mi kẹ̀lá ni mo ní ọmọ gbọ́rọ̀ mi láì tó gbìbọ̀. fàkúnmá àdéhùn àdéhùkà gbogbo tí mo bá ṣe fún ọ lóore gbà lóore gbogbo tọ́lọ̀ bá ṣe fẹ́ dá lóore kọ́ gbà lóore tí ọ̀bá wá fẹ́ kó oore wọ̀ bọ́ òkùnrin tọ́lọ̀ ń gbé lọ́fẹ̀ẹ́ tó tọ́lọ̀. àtàwọn oore tó ṣe fún ọ ọlọ́run àgbà lóore ohun tó lọ wá gúre lọ́dọ̀ wa lẹ́yìn tó bá ti sọ̀rọ̀ fún yẹn tí èèyàn fi fi wọ́n kún mi lè jẹ́ tí wọ́n máa dúpẹ́ fáwọn ọlọ́run ọlọ́run fún ọ látara oore rẹ alihamudulilayi àti àánú rẹ alihamudulilayi èyí tó ṣe fún wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tí wọ́n gbà wá látọ̀dọ̀ ọlọ́nà bí wa Muhammad máa ń sin lọ́hùn ó sì dúró títí tí ń jọ́ka àtẹ̀tẹ̀wọ̀rọ̀ mẹ́tì kọ̀dàrà tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì tó fi wú. wọ́n wá ń sọ fún Ànábì wípé kí ló bí wàhálà tó tó báyìí ya Rasulullah. èyí wá ṣe pé wọ́n lẹni tó jẹ́ pé gọ́fọ̀rọ̀ àkọ́dí gọ́fọ̀rọ̀ lọ́wọ́ lẹ́ka mọ̀tàkọ́ dọ́mta mìíràn èyí tó ọ̀sẹ̀ ṣáájú àti èyí tó ọ̀sẹ̀ kẹ́yìn nínú ẹ̀ṣẹ̀ rẹ ti dárí ẹ̀jọ́ kí wàá ló tún mú wàhálà wàá tó tó báyìí nítorí wípé ànábì máa yí ọpẹ́ kéèyàn jẹ́ ni tí wọ́n máa dúpẹ́ fọlọ́hún rọ̀súùlù sọ fún ni mo mọ̀ wípé bá a ti ni ó ti dájú mi èyí mo ṣáájú àti èyí tí mo mi yé máa torí mo fẹ́ dínkù kan mo fẹ́ ní àga láàyè kan táwọn kan ti ní mẹ́ òun ló jẹ́ múra sí ìjọsìn bọ́lọ́ báyìí ipò owó ní ọ̀dà ti jẹ́ akuna abudan shakura ń jẹ́ shakura èyí tó pé fún ọlọ́run ọlọ́run àti pé fún àti àánú rẹ tó ṣe fún wa látara ìwọlé oṣù alápọ̀nlẹ̀ yìí oṣù Ramadan bá a ṣe wá ń dápẹ́ fún ọ tá a mọ oore rẹ lóore ìbẹ̀rẹ̀ rẹ̀ lárí yìí òpin Ramadan ọlọ́dàkùn mọ́sálá ìjọ sojú wa. amiina. àwọn àlékún ìkẹ́ àtọ́lá fún aṣíwájú ẹ̀dá adébíwá Muhammad. sallallahu alaihi wa sallam. ìkẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run kọ́mọ bá ẹ̀dá. sallallahu alaihi wa sallam. ẹ̀yà sàlátù wa atọ̀rọ̀ ìkí ọlọ́run bákan náà fún gbogbo àwọn tí ọlọ́run ṣe ní sábàbí dáadáa fún wa lójú ọ̀nà tá a bára wa yìí àwọn tọkọ wa tí wọ́n rè wá ọlọ́run bá ní sàlékún ìkẹ́ wọn. amiina. ọbẹ̀rẹ̀ látọ̀dọ̀ àgbà muhammad. rahimahumullah. ọlọ́run bá ní kẹ́ wọn. ọkàrí gbogbo àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ti ṣe kó tó di wípé àwa tá a jọ máa kéwú àwa náà kọ́sẹ̀ wọn tàbáwọn àfọ́ àwa tí wọ́n sẹ́kù táwọn rẹ́mi wọ́n lò lọ́wọ́lọ́wọ́ táwa náà ń fè yìí tá a fi ń fún wọn nísinmi láwọn àyè míì kọ̀ọ̀kan gbogbo wọn labẹ ọlọ́run àánú ọlọ́run fún ìkúnlẹ̀ gbogbo àwọn àlùfáà àwa táwọn rẹ́mi wọ́n lò lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́jẹ̀kùnlẹ̀ wọn ta. àwọn onígbọ̀wọ́ ètò yìí ọlọ́run á ọ́ fún wọn bí wọ́n ṣe ń nánu tọ́lọ́ ń ṣe fún wọn rèé adáwọ̀ fi ń dúpẹ́ ni wọ́n fi ń dúpẹ́ ni gbogbo gbàtẹ́dá bá sì ń dúpẹ́ oore rẹ̀ ọmọ alékún àwa gbà wípé oore yìí ó ti ń lékún yóò sì máa lékún àkókò oníkà gbogbo tọ́lọ̀ ń ṣèkùn yìí láìláì ọ̀la àti tóbi ọlọ́run àti gbogbo mùsùlùmí fún oríire oṣù alápọ̀nlé oṣù àlùbákà èyí tí kálukú wa tá a wà nínú ayọ̀ rẹ̀ báyìí ìkíni kú ayọ̀ ìdùnnú oṣù Ramadan súnà ni oṣù wà nínú ṣèṣì aṣíwájú ẹ̀dá anẹ́dùwà Muhammad nínú hadithi kan tí bàbá wa Abu Hurairah tí wọ́n gbà wá wọ́n ní káàna rasulullah sallallahu alayhi wa sallam yubashir as'aba anabi máa kí àwọn sábẹ́ rẹ̀. ọ máa ń kí wọn fún oríire a máa fún wọn nírò òdùnnú a máa bá wọn yọ látara dídé oṣù rọmọdánù tá a wà ń bẹ yìí èyí náà la fi ń fi ètò tòní a fi ń kí gbogbo àwa mùsùlùmí tọ́lọ̀ subhanahu wa ta'ala tó ní kí oṣù yìí kọ́ bá wà láyé àwa ń wa abáṣọ́jú ẹ̀dá oṣù rọmọdánù ló dé wá bá t'ọlọ ní kọ́fẹ́mi àtẹ̀yìn láyé ṣàrún mubarakun oṣù alápọ̀nlé oṣù bùkún ni kẹsàbà lọ́wọ́ aleikum siyama ọlọ́run ló ṣe kásàwẹ̀ nínú oṣù yìí lọ́nà ìyànlẹ́wà lórí kìí ṣe ọgbọ́n àgbélẹ̀rọ ànábì ọlọ́run torí tẹ̀yìn bá tiẹ̀ ló wọ́n máa fi gbogbo nǹkan òun fẹ́ máa dáhùn èèyàn ó lè lára ọmọ tọ́rọ́ lọ́n ti dá wa lẹ́ni tó fẹ́ràn á jẹ àlù kéèyàn wá pé ìyá kébi ọ̀pọ̀ àwọn lòún dáhùn tí wọ́n pa látẹ̀ àárín wípé lòun yóò lé lára ọmọnìyàn ìbèlè ìtàṣe wípé níta fi sẹ́ran fún wa kèé sàládàálẹ̀ kádàálẹ̀ máa kún èmi ò sí nínú ẹni tí máa nǹkan fún rẹ̀ nínú àwọn ọlọ́run. àdéhùn sallallahu alaihi wasallam. wọ́n jẹ́ kó yẹ wa wípé oṣù yìí oṣù tọ́lọ́ subhanahu wa ta'ala tó ṣe àwẹ̀ gbígbà mẹ́ ó ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí. ìbùkún ní sẹ́ni àtẹ̀yìn tó sùn yìí lé báláyé oríire ni fún wa toró sùn yìí tó àbúwá àbújẹ́nà ilẹ̀kùn àlìjẹ́nà wọn a máa sílẹ̀ fún yàn ọlọ́run tèmi àtẹ̀yìn mẹ́ni tí wọ́n sílẹ̀ fún wàtúbùlàkù فيه أبواب الجحيم، إلى náà já إلى ilẹ̀kùn جحيم، jahim wọ́n ti pa ọlọ́run jẹ́ wọ́n rí ti pa fẹ́ni kọ̀ọ̀kan wa ìbùkún ni fún wa fún dídí oṣù yìí oṣù tọ́jẹ́ sí pé tùgẹ́lù fíhì ṣàyàtì gbogbo àwọn èèyàn bí èṣù èṣù bí èèyàn tí wọ́n máa bá sí èèyàn jẹ́ nínú èèyàn àtàlìjẹ̀nú ọlọ́run ó pè kí wọ́n dè wọ́n mọ́lẹ̀. osu albarka to wale bawa isa nkiwa ku orire re A ebe ma nkiwa turusu yifi ki lailatun khairun min alf sha osu yi la ri oru kan ti eyan ba le bebe si lohun o se be di egberu osu tẹni kan ba yi fi sin ọlọrun man hurima khairaha fakad hurim gbogbo ẹni ọlọrun tó bá wá ní o retá kàá ọwọ́ orí ọba a ó ń fi ọlọ́mọ hàn orí mọ́ lọ́wọ́ àtẹ̀yìn àtàwà wọ́n ti wá lẹ́rú tí wọ́n hàn orí lọ́wọ́. wa ìmọ̀mọ̀ ahmed ọtí nìsáyí ni wọ́n bá dé sísá mú wá fún wa yìí. nínú mi sí ìmọ̀mù Bayhaqi tọ́gbà wá nínú àwọn àdìsí sábẹ́fì fi máa Ramadan. ànábì máa ń sọ wípé Ramadan. oṣù rọmọdánù wọlé wá báyìí sayyidu shuhur tí a bá láwọn oṣù lọ́gàá rọmọdánù lọ́gàá gbogbo oṣù famarhaban bihi wa ahla anabi ọmọ sọ wípé akíde oṣù yìí ní máa wọlé máa rọra àwa náà ń kí oṣù rọmọdánù à ń kí ní máa wọlé máa rọra níbòmíì nínú àgbà wa. èyí tí aṣọ́jú wa ìmáàmù Tabrani tó ń fà látara ìtì oṣù rọmọdánù káàbọ̀ ó ní àdákùnú ọ̀rọ̀ ọ̀bádà lónú sọ́ọ̀nì ó ní máa ń sọ wípé àtàkùn rọmọdán oṣù rọmọdán ó dé wá báyìí ṣáàrù bárakàtì oṣù ìbùkún òun lóṣù yìí yakhshakumullahu fíì. ọlọ́run subhanahu wa ta'ala ọmọ fìbùkún rẹ̀ kò yí dẹrù nínú oṣù yìí fayanzilu arahma èkì ọlọ́run ọmọ sọ̀kalẹ̀ nínú oṣù tá a wà yìí ọlọ́run mọ́sálá ìjẹ́mi àtẹ̀yìn oníkùn yìí mẹ́. àmín. wàyò hàtún ya gbogbo àtúnṣe tí èèyàn bá ń ṣe nínú oṣù yìí ọlọ́run ó sọ pé kí wọ́n máa bá a oṣù yìí lọ́lọ́run. ọmọ ń gba àdúrà èèyàn ọlọ́run kọ́ gba àdúrà èmi àtẹ̀yìn. yanzuru Allahu ila tanafusikum fi ọlọ́run wò díje èmi àtẹ̀yìn ìsáré wa lórí dáadáa nínú oṣù yìí ohun tẹ́mi àtẹ̀yìn ó fi sáré okùnú oṣù yìí o ọ̀nà òun làwọn èèyàn òun ni wọ́n ń pa ìjọsìn tí ó ṣe tí ń ṣe kìyàmù irun tá a tún kínú Ramadan tó yàtọ̀ sí èyí tá a kí nígbà Ramadan ò tí dé kìyàmù Ramadan ó la bàbá wa máa pè ní máa ń pè ní asamu mọ́sí àti ṣe eré ìje ni ẹlòmíì yọ ká asamu kún ẹyọ kan tàbí méjì tàbí mẹ́ta nínú Ramadan ìhánà oore mọ́ra ẹni lọ́ni bẹ́ẹ̀ asamu bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ nìkan. òun náà lẹ́rìí tí ó kì gbogbo yòókù kò ní kí má ẹlòmíì yóò ásámú bẹ̀rẹ̀ yóò tààrí ti parí àní mẹ́ta tó ń jẹ ọlọ́run náà nù mẹ́ta tó lọ́dọ̀ ọlọ́run náà nù torí ń sá a bá ṣe òun lọ́lọ́run ó fi sẹ̀sán kámọ̀ tún dí inú tún dáa ìgbẹ́ tí èèyàn bá fi wí ọkà òun ni wọ́n fi ń sá bẹ́ẹ̀ yẹn bá sì ṣe ṣiṣẹ́ bẹ́ẹ̀ lè yẹn ṣe rẹ̀sán oṣù tí èèyàn ń ṣèdíje dáadáa lóṣù yìí ẹ̀jẹ̀ á ṣèdíje ẹ̀ onírànà ọ̀nà làwọn èèyàn ti ń kí tàràwí àsámú onírànà àṣẹṣí ni wọ́n sì fi ń kí ara wọn tó jẹ́ pé apá wọn ọ̀ká ju àyà kéékèèké lọ àsámú náà ni wọ́n ń kí wọ́n ìwọ tó tara rẹ tó o túrò wípé o ti gbẹ́sìn yé jìnnà bí ti òun ni wọ́n fi lé èmi ò lè kà á sámú oní oní àyà kéékèèké ọwọ́ apàdà nulẹ̀ ńgbà délé náà ò tiẹ̀ kí kankan ó wípé o lè gbẹ̀sán táwọn onímọ̀dé àmọ̀tá níta lọ́dọ̀ ọlọ́run ni lè gbà nítorí pé mọ̀dé ni tí wọ́n fojú fúyẹ́ tí wọ́n kẹ́hùn náà ni àràfi kanu àyà ládá mẹ́wàá ni wọ́n wòye àràfi ń bẹ́nu ó ṣe mọ̀dé ni tàbí wọ́n bìí ayé alọ́ ayọ̀rọ̀bíkù máa tù káàtó ìbáni nìkan ni wọ́n bá ké wò yára fi ti mẹ́mẹ́. àbánájì alùlí mùsùlùmí na kálí mùsùlùmí sọ̀rọ̀ fọlọ́ wọn fi kò kí ìwé ẹni sọ́kọ̀ kàn sí lọ́ọ̀ni kò lè fi hàn wéra wọn. ọwọ́ apàdà lé ọ lọ sùn orí wọ́n bìí ayé alọ́ àdéhùn sí lé. o ṣèdíje kọ́ ọ lọ masáàtì kódà kó ṣe bí ó jìnnà lọ́ba wà torí wípé lọ́fẹ́ tí lọ́fẹ́ gbalada ó ṣe yẹ ọlọ́sùn lé ó ṣèdíje lórí dáadáa eléyìí ti ń bẹ nínú oṣù tá a wà yìí ìdíje wa lórí dáadáa tá a máa ṣe yẹ̀báyì bíkun màláíkàtù òun lọ́lọ́run subhanahu wa ta'ala òun lọ́fẹ́ bíbí wá ṣe ìyànà lérí àwọn màláíkà torí pé àwọn màláíkà ti sọ fọ́lọ́ ọjọ́ tí ó dá ànábì Adam wípé rẹ̀ ọlọ́run sọ fẹ́ dá sórílẹ̀ ayé mọ̀ yóò fi dùn fìyà. wòyẹ́sìmíkù dìmá àwọn tí ó máa balẹ̀ jẹ́ tí wọ́n máa tẹ̀jẹ̀ ara wọn amọ̀lẹ́kọ̀ orí wa sẹ́ni tí ó wúlò lórílẹ̀ ayé ju ẹni tí wọ́n máa balẹ̀ ilẹ̀ jẹ́ lọ. ọlọ́run sọ fún ẹjọ́ náà wípé ní àdàmú máa la ta àdàmú. iṣẹ́ yan ọmọ èmi ọlọ́mà kiri fún esi nínú Ramadan tí kuranu dún ní masáàsì bíi tí ń dún masáàsì tọ̀hún lọ ẹni tí ó kí mẹ́tàlá àwọn tí ó kí mọ́kànlélógún ẹni tí ó kí jù bẹ́ẹ̀ lọ fún tàràwì ọlọ́wọ́ àwọn máa sọ fáwọn màlẹ́kà pé àwọn ẹrú mi jọ́kìlẹ̀ àná rèé ẹ sọ ni wọ́n yà àwọn ni wọ́n fi jọ́sìn mi ni wọ́n fi ń tètè jẹ sẹ́mi ọlọ́run yìí ọlọ́run fẹ́ kémi àtẹ̀yìn káwọn àánú ẹni tí ó mójú fa'aru lọ́ha min anfusikum khaira olùkúwa kábí dáadáa hàn látara ara wa fa inna shaqiya man huruma fihi rahmatallah gbogbo ẹni ọlọ́run bá hàn náà kẹ́tí mẹ́nu sùn yìí má ọlọ́run má ṣe wá lólórí burú olórí burú ẹ̀dá ni ọlọ́run ṣàánú wa abẹ́rẹ́ rẹ̀ rí ìparí ẹ̀ ọlọ́run jẹ́ kọjá rọrùn fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin. والحمد لله رب العالمين أينفعني بموعدتي وقولي أينفع كل مستمع وراعي أينفع كل مستمع